بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله kejì tí ìgúnran tó pín sí òun náà ni adabaihu almubaha ìgúnran ìtọ́jẹ́ pé afẹ́ kìí sí ẹsẹ̀ tíyẹn bá ṣe àpẹẹrẹ rẹ̀ dabhu lijazar lilbẹ́ alápàtà gun ẹran tí ń ta ẹran irú ẹni bẹ́ẹ̀ sọ̀rọ̀ ìgunran tí ọ̀dà ni o adabhu lil akil ìyẹn fẹ́ jẹ nínú ilé gbàmí àmọ́ wàtọ́ yẹ pé yóò jẹ́ ibì kan tí family ojú tí wọ́n ń gbé ojú kan tí wọ́n pọ̀ ẹ̀jẹ̀ apẹ̀ràn sọ̀rọ̀ irú tí wọ́n ṣe òun kì ṣe ẹ̀ṣẹ̀ ìgunran tí ọ̀dà ni ẹ wá rí àdàbáhíhù àdàbáhíhù àṣìríkíyà ìgúnran ìtọ́jẹ́bọ àdàbáhù lílé àsìnà kéèyàn pẹran kéèyàn ògúnran fóòsà àdàbáhù lílé jìn àwọn tí mọ lálùjáde kí wọ́n máa gúnran fún nǹkan àyíntàlùjáde òun béèrè nù ìgúnran ẹbọ ni o ìgúnran ẹbọ ni o kéèyàn ògúnran àdàbáhù lílé kòbóòrò fún sàárè abẹ́ntí bẹ́ńbẹ́ ìgúnran ẹbọ ni o adabhu kọbula sakani libaiti lijadid bikosidi lihijabi anilijin kíyàn máa nítorí kí kó lè jẹ́ sọ fóun lọ́dọ̀ àlìjànú lọ́dọ̀ nǹkan burú kọ́ wá nítorí pé òun fẹ́ kó sílé tuntun kóun ó gúnran tọ̀kọ́sídù tí èròǹgbà tó níhun láti gbé kọjá pé ní ọjẹ́ ìsọ fáwọn irú eléyìí ẹbọ ni o ẹbọ ni o èèyàn máa gúnra pa àti kà fún wa ìgúnra tọ́lẹ̀tọ́ lẹ́tọ̀ọ́ tó èèyàn fẹ́ fún Islam fààyè gbà èèyàn fẹ́ àánú ó gúnra ó sì ṣùgbọ́n kọ́ wáyé pé èèyàn ní èròǹgbà pé àtòrí pé mò ń kó o lọlé tuntun kó lè bá a jẹ́ ìsọ fún mi eléyìí ẹbọ ni o adhabhu walakin yadhkuru ghayra ismillahi alayha ẹni tó gúnran tó wá jẹ́ pé ó ní ọlọ́run ló ń gúnran fún ṣùgbọ́n ó kọ míì tí èso kọ ọlọ́run ló síbẹ̀ adhabhu inda arusain albayt wa mashihima ala dammi dabiha ọkọ àtìyàwó wọn ní kí wọn tó wọlé àfi kí wọn pẹran o kí wọn gun orí ẹ̀jẹ̀ ẹran yẹn sọ yín tí wọn ṣe wọn ẹbọ ni o ẹ ká jìnà sí i ní ṣókí adabuhu ibadatun lillah ẹ̀rí ìgúnran ìjọsìn ni o fún Allah subhanahu wa ta'ala la yajuzu sarfuha li ghayrillah kọ̀lẹ́tọ̀ kásí fún nǹkan mi tọ́ yàtọ̀ fún ọlọ́run o ọlọ́run ọba alikiola sọ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ wípé kul inna sọláàtì wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin orí rí ó sì ọlọ́run sallallahu alayhi wa sallam máa sọ pé inna sọláàtì irun mi wa nusuki ìgúnran tí mo ṣe wa mahyaya ìsẹ̀mí mi ìgbà tí n mọ́ lillahi rabbil alamin ọlọ́run ọba àlìkẹ́ọ́lá òun náà ló ní gbogbo ẹ̀ o mo ṣe ń torí tọ́lọ́ ni o adabhu li gairillah yu'tabaru shirkan akbar ẹ̀rí ìgúnran fún nǹkan míì tí èsì Allah subhanahu wa ta'ala ẹ̀bọ ńlá ni o wa fa'iluhu mal'un ẹ̀ńtọ́ bá ṣe ó ti dẹni ìbínú ọlọ́run o anabi sallallahu alayhi wa sallam sọ fún wa pé la'ana allahu man dabaha li ghayri Allah a ibi dandan ọlọ́run kọ́ máa bẹ́ẹ̀ ni ti ń gúnra fún nǹkan míì tí ì ṣe allah subhanahu wa ta'ala bákan náà a tún sọ nípa anadiru li ghayri Allah kéèyàn máa ṣe lè rí fún nǹkan míì tí ì ṣe allah subhanahu wa ta'ala ẹ anadiru n tí a ń pè lọ́dọ̀ àwọn elédè al ìyẹn ni pé kéèyàn ó ṣe ìlìzáàmù ara ẹ̀ kéèyàn ó ṣe ìlìzáàmù ẹ̀ náà ni pé kéèyàn ó ṣe nǹkan dandan fún fúnra rẹ̀ shari'an nínú òfin ẹ̀sìn ìlìzáàmù lil mukallaf nafsihi ta'atan ìlìzáàmù lil mukallaf nafsahu ta'atan ghayra lazimatin ta'dhiman lil mandhuri kéèyàn ó mú ṣe dandan kí Eh, ẹni tá a la ẹ̀sìn bọ̀ lọ́rùn alimukallaf ẹni tó yẹ pé albalig wal-aaqil ẹni tó ti bàlágà tá a ti la ẹ̀sìn bọ̀ lọ́rùn àti ẹni tó ní làákàyè àwọn méjèèjì ilé kó sínú alimukallaf ṣírú ẹni bẹ́ẹ̀ wá mú kọ́pá ń dandan fúnra ara rẹ̀ eh, ní ìfitẹ̀lé tí èsè tó yẹ pé kéèsè dandan ta'ziman li mandhurilah láti fi ṣe títóbi fẹ́ni tí ń ṣèlérí fún anadiru ibadatun lillah ẹ̀yin èèyàn mi ìlérí tá a sọ yìí ìjọsìn ni o fún Allah subhanahu wa ta'ala i'lamu anna nadira ibadatun lillahi wahda a gbọ́dọ̀ lọ́ọ́ mọ̀ wípé ìṣèlérí yìí ìjọsìn ni o fún Allah subhanahu wa ta'ala ló nìkan ṣoṣo láà tó sọ̀rọ̀ fún lọ́gọ́ ìrìlá ntí ó yẹ pé ìjọsìn tá a gbọ́dọ̀ sí fún nǹkan míì ni o wà máa ń sọ̀rọ̀ fàhálẹ̀ ọgọ̀ ìríhí fakọ̀dé aṣèrọ̀ kàṣíríkan akíbar ẹni ó sí fún Allah subhanahu wa ta'ala irú ẹni bẹ́ẹ̀ ti ńlá ta'ala yufuna bin nadir yufuna bin nadir nígbà tí ròyìn àwọn èèyàn àwọn èèyàn dáadáa nu tí ó pé wọ́n mú ìlérí wọn ṣe kí ni o wọ́n mú ìlérí gbogbo ẹni yòówù tó bá wá mú ìlérí rẹ̀ ṣẹ a gbọ́dọ̀ máa ṣe fún nǹkan míì tó fún allah subhanahu wa ta'ala wa man nadara li ghayri llah fala yajuzu lahu al-wafa bihi tẹ́ ẹ̀ bá wá ṣe lè rí fún nǹkan míì tí èsì ọlọ́nkọ́ tí èsì ọba tó da wa ń kọ́ irú ẹni bẹ́ẹ̀ tí ọba mú ṣẹ kìí ṣe dandan fala yajuz kò lẹ́tọ̀ fún láti sọ pé òun ṣe kíni láti sọ pé òun ò mú nǹkan náà ṣẹ tó bá sì lè rí fún nǹkan míì tí èso lọ tí wọ́n á ṣẹ̀ṣẹ̀ gbọ́ wá sí pa èyí máa ṣe lè rí fún nǹkan míì tí èso lọ́hùn irú ẹni bẹ́ẹ̀ kò sí ẹ̀ṣẹ̀ lọ́rùn rẹ̀ láti sọ pé à ọ gbọ́dọ̀ mú di sẹ́ni o torí pé o ti ṣèlérí. mẹ́ta ayẹkùnú nàdìrọ̀ ṣèrìkà nígbà wo ni lérí ọmọ ẹdẹ bọ ṣíṣe. Si ìdá alizamali ìsánù nafsahu shay'an li ghayrillah ta'ziman wa taqarruban nígbà tó mọ nìyàn tó bá ti ń ṣèlérí tó bá ti ń mú tó bá ti ń pa ń dandan fúnra ara rẹ̀ láti ṣe nǹkan kan fún tí èso ọlọ́run láti fi ṣe tóbi fún láti fi àsúnmọ́ rẹ̀ nínú àpẹẹrẹ òun náà ní kéèyàn ní bọ́lọ̀ ń bá wù mí sàn níbi àìsàn yìí o ń lọ pa ẹran síbi sàárè lágbájá ẹbọ ni irú nǹkan bẹ́ẹ̀ ń kó owó lọ síbi sàárè lágbájá ẹbọ ni kí wọn ní à bọ́lọ̀ ń bá fún mi ní ọmọ ẹ ṣe kí ni o màá pa ẹran fún ṣéwù lágbájá àbí màá pa pa ẹran níbi sàárè àáfàá lágbájá bákan náà kéèyàn kan wò ó sunsun kò ní yi yìí o àlùjànnú kan o òun ṣe ìlérí fún wọn láti pa ẹran fún wọn gbogbo àwọn ìlérí yìí ẹbọ ni kéèyàn ò ṣe lè rí fún ẹbọ eh, òòṣà àárí òòṣà yìí bọ́wọ́ bó ń bá lọ́mọ bí àwọn èèyàn ṣe máa wí nídìí àwọn òòṣà wọn bọ́ ń bá lọ́mọ ní ọdún tí ń bọ̀ òwò lòun wọ́n ṣe kí ẹbọ ni tó fojú hàn kéèyàn máa ṣe lè rí anadiru lè ṣàmṣì wal qamar máa ṣe lè rí gbogbo ń tà sọ yìí ẹlòmíì lè máa wò ó pé ṣé èèyàn sì lè ṣe lè rí fóòrùn èèyàn sì lè ṣe lè rí fóṣùpá ọbẹ̀ àwọn bẹ láyé táwọn èèyàn ń ṣe kí ni o tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ ìyá mi lọ́kùnrin àti lóbìnrin alisti anatu walisti gothatu walisti adatu mẹ́tẹ̀ẹ̀ta tá a sọ náà ìbáàdà ni ìbáàdà ni alisti ana kéèyàn máa wá àánú kéèyàn máa wá àánú lágbájá ẹsẹ̀ mi láàánú ẹ̀sánú mi alistigotha kéèyàn wà nínú ilé koko kọ́mọ sékìní o kọ́mọ wá àbò lòun ó ṣe ní ìtúsílẹ̀ nínú ilé koko yẹn alistiaadha kéèyàn máa fi èèyàn máa wá ìsọ nípa nǹkan ẹ rí alistiaana tá a sọ yìí ẹ rí pé nínú alukoran nínú suratul fatiha tó súnmọ́ ẹnì kọ̀ọ̀kan tá a máa ka gbogbo gbà iyyaka na'budu wa iyyaka nasta'in èyí dání kọ̀ọ̀kan wa máa ń wí ní gbogbo gbanú èrè ọlọ́run la máa sìn ìwọ náà la máa wá ìrànlọ́wọ́ rẹ̀ alistigotha ọlọ́ni id testagithuna rabbakum fastajaba lakum nígbà tẹ́ ẹ bá ń ṣe kíni o tẹ́ ń wá ìtúsílẹ̀ níbi ilé kókó tí ń bẹ fún yín tọ́lọ́run sì ṣe kíni o tó sì gba àdúrà yín alisti nkọ nínú sura tó súnmẹ́ni kọ̀ọ̀kan wa tó ń ṣe ọlọ́run sallallahu alayhi wa sallam tó ṣe wá ló sí ju ọ̀yìn rẹ̀ nínú àwọn àdúgárù àárọ̀ ọ̀nbẹ́ńbẹ́ nínú àwọn àdúgárù rọ̀lẹ́ ńbẹ́ńbẹ́ kódà nínú tá a máa wí lẹ́yìn irun kọ̀ọ̀kan ọ̀nbẹ́ńbẹ́ kul a'udhu bi rabbin ká máa wá ìsọ rẹ̀ a máa sọ ìdájọ́ rẹ̀ fún wa níbi halkọ̀tì ìyọ́tẹ̀lẹ̀ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi alamin.